appreciation ẹ̀bà modupe, dúpẹ́ oníbùwọ̀ rẹ ẹ̀ oníbùwọ̀ rẹ oníbùwọ̀ rẹ bàbá gbọ́ pẹ́ mi mi ò gbọ́ appreciation ẹ̀bà modupe, dúpẹ́ oníbùwọ̀ baba bàbá gbọ́ mi bẹ́ẹ̀ ni ẹni tó bá lárò jinlẹ̀ ló lè ṣe kí ni ló lè mọ pẹ́jú ẹlẹ́ni mo fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi ọba aláwọ̀ abi afúyà gẹ́ngẹ́ má ṣe é gbé bẹ́ẹ̀ ni afúyà gẹ́ngẹ́ tí ò ṣe é gbé jígbíní jígbíní bí àtẹ ìlẹ̀kẹ̀ ọba mi àná ọba mi òní ọba mi títí ayé ayé ọba tó ní kó ṣeé ṣe fèmí àti ní ọjọ́ tòní tó ní ká gbápá wa ó ṣe é gbé ká gbẹ́sẹ̀ wa ó ṣe é rinṣẹ̀ ó tún wá ní pé ká lanu ká fọhùn jáde bí ọmọ ènìyàn ẹ wo ó tọ́pẹ́ ó ju ọpẹ́ lọ mo ní kábíyọ̀ sí lórí ètò Miliki Express lẹ́ni gbogbo ẹ̀rọ lólùfọ̀ apárátá ẹ jẹ́ ká máa dúpẹ́ ní gbogbo ìgbà dé ìgbà ní gbogbo àsìkò ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wa ọba wa tó ṣe kíni ọba dáadáa tó ṣe wá lóore tó dára lálá ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní gbogbo ìgbà dé ìgbà ẹlẹ́ni mo fi kí káàbọ̀ sórí Miliki Express tọ̀sẹ̀ yìí ṣàwárí Miliki Express tọ̀sẹ̀ yìí ó máa yàtọ̀ ẹ bá ń gbọ́ nǹkan superb torí pé kíni ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ yàtọ̀ sí ìtẹ̀wò lọ́sẹ̀ tó kọjá torí pé tọ̀sẹ̀ yìí àá ah, ah, lọ́tún lọ́tún ni lórí Orísun <laughs> àwọn ò bẹ́ṣadé torí pé kí ni kò bẹ́ṣadé rárá àwọn ò ní fún yín nìkan tẹ̀tẹ̀ ní láì ohun tó tayọ tó jẹ ojú ní gbèsè òun lẹ máa rí láti ọ̀dọ̀ Orísun tẹlifíṣọ̀n gbogbo ẹ̀ lólùfẹ́ apẹ́ọ́tà Miliki Express ti ọjọ́ Thursday tòní hmm. àmọ́ kí n tó tẹ̀síwájú fẹ́yìntẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ nígbà àkọ́kọ́ má sọ wípé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí nítorí pé àwọn ọ̀nà tẹ́ lè gbà kàn sí wa tẹ́ ò mọ̀ èmi a máa ṣe kí ni màá máa yànnà náà ẹ̀ fún yín ẹ kí n kọ́kọ́ mọ látòrí Facebook wa Instagram àti YouTube àtOrísun TV ni lórí wẹ́bsáìtì wa kọ́ it's www.orisun.tv bẹ́ẹ̀ ni bó ṣe máa ṣe kí ni bó ṣe máa jẹ́ náà nìyẹn tẹ wá wo wípé arẹwà yìí máa ọmọdé yìí máa rẹwà kẹ àtẹ́lẹ̀ yóò bá já aya ẹni aya ẹni náà ló gbúdọ̀ jẹ́ <laughs> tẹ́yẹ̀ bá já aya kó jọ̀rọ̀ ẹni Tinúkẹ́ EMI olórin tó ṣe kéde olórin Olúwakẹ́mi Ìyàndá lórúkọ tèmi olórin tó ń prosper lójú amóhùnmáwòrán yìí olórin tó sẹ́kì tẹ́ máa ń gbọ́ sẹpẹ́sẹpẹ́ figure eight èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> ẹyẹ méjì ò kì í já ṣá lórí ètò lẹ́nu màá tún máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pátápátá ẹ wo ilé àtọ̀nà yín kò ní ṣe kí ni kò ní kan kò ní bàjẹ́ láṣẹ̀dùmọ̀ rẹ̀ lórí Miliki Express tọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀ olólùfẹ́ wa pátá ẹ̀ tí mo bá ṣe máa ṣe ẹ̀yin tẹ́ wá ń darapọ̀ nígbà àkọ́kọ́ ẹ wo ẹ kọ́ra bá mi wá nǹkan fìdílé nítorí pé kíni tẹ́ ẹ bá ti rí wa ẹ ti rá láyọ̀ ìdùnnú ti dé sọ̀dẹ̀ yín níbi gbogbo tẹ́ ẹ bá wà tẹ́ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ àbí tẹ́ ti ń gbọ́ mi bẹ́ẹ̀ ni ẹ ṣàṣe kíni ẹ sẹ́ńpẹ́ nítorí pé kíni àjọ máa àjọ máa ṣe one hour yìí àjọ máa ṣe ni àjọ máa jẹ̀gbádùn ara wa ni bẹ́ẹ̀ ni yẹ́sìkẹ́ <laughs> lórí ètò lẹ́ni ẹlẹ́fà láti jẹ̀gbádùn gbogbo lifestyle tips pàrọ̀tà and lifestyle tips abala kan wà fún yẹn abala kan tó wà tá à ń pè ní throwback thursday níbi tẹ́tí máa ṣe kí ni tẹ́tí máa máa gbọ́ àwọn gbẹdú tá a ti gbọ́ rí nígbà kan sẹ́yìn tó dẹ̀ yẹ pé nígbà yẹn ráì pàápàá jùlọ tí n bá play àwọn orin yẹn fún yín ó tún máa bring back àwọn memories ẹ máa rántí pé ah ìgbà tí wọ́n tórin yín jáde ńgbà yẹn school ni mo wà ó ìgbà tórin yín jáde ńgbà yẹn gbà yẹn mi ò tí travel out naija ni mo ṣì wà fẹ́yìn tẹ wà lókè òkun <laughs> ìyẹn nìkan wá abala kan tó wà tá à ń pè ní abala lórí títì níbi tá a ti máa fi àwọn ìbéèrè tó yẹ pé tẹ̀yìn gan bá gbọ́ ẹ̀ kọ́kọ́ ronú ẹ rò díẹ̀ ìmí ìwà àtẹwà gbọ́ tó máa pa yín lẹ́rìn ìmí ìwà àtẹwà sọ pé ah olórí èmi gan fúnra mi ò máa ń ṣàyè o àmọ́ lórí títì láti máa ṣe kíni láti máa mọ bó ṣe ń lọ lórí ètò lẹ́ni Miliki Express ọjọ́ sọ́ọ̀sì òun náà ló lọ lójú amóhùnmáwòrán yín àmọ́ ká tó tẹ̀síwájú ah, ẹjọ́ ìpọ̀ díẹ̀ no no no no ó pọ̀ nítorí tí ni mo ṣe rò àwọn ẹ̀ka lọ ṣe kíni ká lọ jẹ̀gbọ́ládùn orin tó tayọ tó dùn tó dùn létí tó dùn gbọ́ ẹ̀ka lọ gbọ́ láti ọwọ́ Simi kí wàá lórin tó kọ Joromi ẹ̀kú